pásítọ̀ á kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ń délé àsìkò yìí inú mi dùn ayọ̀ mi kún láti wà ní ojú ìmúhùnmáwòrán yín bẹ́ẹ̀ ṣe ń wò wá tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí Oni TV ayọ̀ àti ìdùnnú tá a fi bára wa ṣe ọdún 2021 náà láàfin bára wa ṣe ọdún 2022 tá a wà yìí 2022 yóò tú ire yóò tú ìbùkún yóò tú ìdùnnú yóò tú ìfọkànbalẹ̀ yóò tú àròyọ àti ohun mèremère tí ọkàn wa ń dàníyàn sínú ilé gbogbo wa a nírùkú wọlé yìí ó a nírú òkú jáde ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín ló mọ̀ ń kéyìn ẹ kúlé làákàrà lé ẹrè wá làákérò ọ̀nà tó bá tó ọjọ́ méjì jọ mẹ́ta tá a ti rí rẹ̀ ní ẹ kú àti làákìrà ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín adéyẹmí ọlábọdé yẹmí dẹyìnàmì kàtúpọ̀ olódùmarè àfihàn ọmọ tí bọ́sẹ̀ ó tó wẹ̀ ọmọ arúgbàdúlàlú làlú àrùn gúgúrú wọlé ẹ̀dẹ̀ ẹ̀ṣọ́ ìkòyí ló ń kíyìn o ogun ojoojúmọ́ ní mọ́mí lóníkòyí wọ́n mi lógun ní mọ́mí lóníkòyí sún mi ọba ọba tó ọba àkìkì tọba, àkìkì tọba, ológo dídán ológo mímọ ológo àìkú ológo àìṣẹ ológo àìdìbàjẹ́ arábárí bíi tí arábìnrin àbàtà ọba tó ṣọ́wa di àkókò yìí tó ṣọ́wa di oṣù yìí oṣù tuntun ẹ nínú ọdún tuntun ọlọ́run mọ̀ ṣeun o gbogbo ogógó mọ jẹ́ ti ọlọ́run tó dá wa dà wá sí dúníyàn ilé ayé tá a wà yìí lágbára ọlọ́run àwa láàmọ̀ wá ẹ̀yìn náà lẹ́ẹ̀mọ̀ wá ojú tẹ fi ń wọ̀ wò ní bọ́ etí tẹ fi ń gbọ́ wò ní di kò ní di bùkátà tẹ́ ẹ̀ mọ̀ náwó lé lórí o ó yẹ kí ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀ ẹ ti mọ̀ wá lánàá kó tó di òní wípé Oni TV àwa iye ìrà débi páwa ìrà tí ọ̀lọ́mọ́nú rárá ta náà ti gbọ́dọ̀ jọ tòní ọ̀pọ̀lọ́ òjọ́ kọ̀ǹkọ̀ bí a gbé ọ̀pọ̀lọ́ tí ọjọ́ kọ̀ǹkọ̀ á gbé jùlẹ̀ <laughs> lágbára ọlọ́kùn ní ìbàjẹ́ gbogbo nǹkan tẹ̀ mọ́ ń gbádùn gbogbo nǹkan tẹ̀ mọ́ ń fẹ́ lórí ètò yìí náà lẹ́ẹ̀tì gbọ́ gbádùn lónìí ètò yín ní yọ̀tọ̀ mi ní yọ̀tọ̀ mi lẹ́tọ̀ọ́ lórí onif tv ní yọtọmì láti máa ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ dára wa lóye láti máa ń momi ọgbọ́n momi ìmọ̀ràn láti máa ń mọ bó ṣe ń lọ àti àwọn nǹkan tó yẹ ká gbé ní ìgbésẹ̀ láti lè fi gun òkè ọlá òkè ọlà láti lè fi lu àlùyọ ní dúníyàn tá a wà yìí ẹ̀yin náà mọ̀ wípé ìtẹ̀síwájú yín ìgun òkè yín ìlú àlùyọ yín òun náà ló jẹ wá lógún ní olive tv tẹ ń wò wá láwò gbádùn yìí lágbára ọlọ́run àjọ pẹ́pẹ́pẹ́ fúnra wa náà ni wọ́n ní pẹ́pẹ́pẹ́ ní í ṣe ọmọ owó nílé arọ́ àwa láàmọ̀ wá ẹ̀yìn náà láti mọ̀ bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò níyọ̀ tọ́mì ohun tá a mọ̀ ń ṣe ẹ̀tìmọ̀pádé yẹmi ọlábọ̀dé adébi iṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ́ náà ni àwọn ò ní débi iṣẹ́ ká mọ̀ ṣe àwọn ò ní dórí ètò ká mọ̀ fún yín ní àwọn nǹkan tẹ́ mọ̀ ń fẹ́ gbádùn àkó àlàjá ọdún o happy new year jámọ́ kíra wa lọ́nà ká àbọ̀nà míì ká mọ̀ fi kíra wa gbogbo wa pátápátá la kí oṣù yìí ọdún yìí yóò tùbà túṣe fún gbogbo wa gbogbo àdáwọlé wa yóò mọ̀ yọrí sí rere lórí ètò oníyọ̀tọ̀ mi fún àǹfààní àwọn tó ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ wá wò pé kí là ń dánwò kí là ń gbé ṣe kí là ń dáwọ́ wa dé lórí ètò yìí orí ètò yìí láti máa ń kọ́ lọ àwọn ìpele méjì tó ṣe gbáǹkọ́gbìn ìpele àkọ́kọ́ òun náà la pè ní ààbọ̀ ọ̀rọ̀ lẹ́yìn tá a bá ti kúrò nípele ààbọ̀ ọ̀rọ̀ a mọ̀ lọ sí ìpele kejì tí í ṣe láwùjọ wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ gbọ́ gbádùn ẹ wò láwò gbádùn ẹ dẹ̀ gbọ́ wa ní àgbọ́kọ́gbọ́n ní orí ètò yìí gbogbo wa pátápátá láàrin nǹkan àbí méjì ẹni ẹ mọ̀ kúrò ń bẹ́ o ẹ mọ̀ gbé kúrò àjọ gbọ́ra wa gbádùn àjọ wòra wa gbádùn ẹ bá a máa share báyìí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ ṣe ń wò wá báyìí ẹ máa share bẹ́ẹ̀ ṣe wò wá lórí facebook ẹ bá a máa pe Olive TV ẹ láìkí péèjì yẹn ẹ pe àwọn ọ̀rẹ́ yín ẹ pe àwọn alábàáṣiṣẹ́pọ̀ yín ìgbádùn tẹ́ ẹ gbá lórí ètò yìí ní ọdún tó kọjá ẹ má dàgbà mọ́ ọdún tá wà yìí torí twenty twenty two a ní àwọn nǹkan tó yàtọ̀ lákàá fún yín ní Olive TV lórí ètò níyọ̀tọ̀ mi pẹ̀lú adéyẹmí ọ̀làbọ̀déyẹmí dynamic mr speaker ó dá wúruwárẹ̀ ọ̀gbọ́dọ̀gbọ̀ jù ẹ̀yin náà mọbi tá a bá ọ̀rọ̀ dé ẹ mọbi tá a bẹ́tò dé ẹ mọbi tá a ṣíkiní ọ̀làwọ̀ awẹ́dé ìyẹn lórí ètò níyọ̀tọ̀ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé látìgbàdégbà a gbọ́dọ̀ máa fún yín ní àwọn nǹkan ọ̀tún ọ̀tún torí ọ̀tún ọ̀tún ní ọjọ́ yọ ọ̀tún ọ̀tún lóòrùn ràn bọ́jọ́ bá ti yọ ọjọ́ akárí ayé alakọ́nlẹ̀ ní ti oṣù mari àti yọ náà mú o lórí ètò oníyọ̀ ọ̀tọ̀ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wò wá lórí olú tv orí youtube náà ẹ bá a máa share ẹ subscribe sórí youtube channel wa olive tv ẹ pin lógúnlógún ẹ pin lọ́gbọ̀nlọ́gbọ̀n orí whatsapp ẹ pin facebook ẹ pin instagram ẹ pin bẹ́ẹ̀ àwọn social media káàkiri kódà lórí twitter ìyẹn láwọn orílẹ̀-èdè tí wọ́n bá ti fi òfin dè é ẹ pin bẹ́ẹ̀ ẹ sí gbòòrò ayé kájọ mọ́ gbádùn ara wa kò ní bàjẹ́ o torí àkókò wa ẹ jẹ́ ká máa wọ ìpele àkọ́kọ́ tá a pè ní ààbọ̀ ọ̀rọ̀ ìpele ààbọ̀ ọ̀rọ̀ náà la tún wọ̀ lórí ètò níyọ̀tọ̀ mi lónìí kéku ilé gbọ́kú sọ fún toko kí àdánwò gbọ́kú lọ rèé rò fún ọbẹ̀ gbogbo àwọn tí ò tí ì gbétò yìí ẹ pè wọ́n kán wá gbọ̀ àwọn tí ò tí ì wò rí ẹ pè wọ́n kí wọ́n wá wò ó kí la fẹ́ gbéyẹ̀wò nípele àkọ́kọ́ lórí ètò níyọ̀tọ̀ yìí ìpele tá a pè ní ààbọ̀ ọ̀rọ̀ ìpele ààbọ̀ ọ̀rọ̀ tòní ló ń sọ pé ìgbà ara ìgbà ara àwọn yorùbá bọ̀ wọ́n ní àti òwúrọ̀ kùtùkùtù láti ń ṣan ìmọ̀ gbígbẹ àti pé àti òkèèrè ni olójú jíjì ti mú ẹkún sun ìgbà nípele ààbọ̀ ọ̀rọ̀ lónìí ó ń kọjú sí ọ ó ń kọjú sí mi ó ń kọjú sí gbogbo àwa tá a fẹ́ ṣeré níbí nìyàn gbogbo àwa tá a fẹ́ gun òkè ṣeré nílé ayé tá a wà yìí àwa tá a fẹ́ dá bí ẹdún tá a fẹ́ rọ̀ bí òwe tá a fẹ́ máa po ìrànyìn lójú kan bí àga bábà ìpele àbọ̀ ọ̀rọ̀ tòní ìbọ̀ wí ìbámiwí ìbá gbogbo àwọn èèyàn wí ó sọ pé ìgbà ara kí ni nǹkan tá à ń gbìyànjú láti sọ. So? inú ọdún 2021 tá a lò tán ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé mímọ kùnyùmùnyùmù bí oyin mímọ wọ́yì látàárọ̀ mímọ ṣàròyé ló fi gbogbo ọdún náà ṣe o bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ bó sọ̀rọ̀ bọ̀ ìjọba ni o bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ tuntun tó sọ̀rọ̀ tó ti ìjọba ni o lóòótọ́ àmọ̀ pípé omi ń bẹ láwọn àwọn aṣèjọba wa lóòótọ́ a mọ̀ wípé awọ wọn ò kájú ìlú láwọn apá abìkan a sì mọ̀ wípé adìyẹ wọn ń làágùn láwọn apá abìkan náà tó jẹ́ pé ìyẹn ni ò járí ìgbà ara bí ọdún ti bẹ̀rẹ̀ yìí ìjẹ́ díẹ̀ mọ̀ wípé lẹ́nu ìwọ̀nba ọjọ́ péré títà ti nù nínú ọdún 2022 yìí ọ̀pọ̀lọpọ̀ ti gba ìwé oríire wọn ọ̀pọ̀lọpọ̀ ti gba ìwé àṣeyọrí wọn ọ̀pọ̀lọpọ̀ ti gba ìròyìn ayọ̀ tó mú lọ sí ipò gíga ṣé wọ́n wá ṣàdédé gbarú ìròyìn bẹ́ẹ̀ ni ṣé wọ́n ṣàdédé gbarú ìpè bẹ́ẹ̀ ni wọ́n ti ṣiṣẹ́ ni o wọ́n ti dọmi síwájú kí wọ́n tó tẹlẹ̀ tútù wọ́n á ní kéèyàn domi síwájú kó tó tẹlẹ̀ tútù ọwọ́ àárọ̀ la lè domi síwájú ká lè tẹlẹ̀ tútù lẹ́nu iṣẹ́ wa lẹ́nu okòwò wa nílé ọkọ ni lẹ́nu ẹ̀kọ́ ni níbi ọrọ̀ ajé ni ibikíbi tá a bá ń gbé tá a bá ti ń gbé gbìyànjú ibikíbi tá a ti gbé ń gbìyànjú làkàkà láti lè ṣe rere àti àárọ̀ láti ń sọ ìmọ̀ gbígbẹ rẹ̀ àti àárọ̀ ni olójú jíjì yóò ti mú ẹkún sùn ìgbà ara wọn ní ìgbà ara làbúra ẹnìkan kì í bú ṣàngó lẹ́rùn ìgbà àárọ̀ òun ni àkókò oṣù kìíní tá wà yìí ìgbà àárọ̀ rèé nínú ọdún twenty twenty two tó bá ti ń di nǹkan bíi may tó ti ń di nǹkan bíi june àti bọ́ sígbọ̀ sọ́nù tó bá wá di ìgbà alẹ́ ìyẹn ní bíi october november gbogbo oṣù bàbàbà ìgbà alẹ́ ló jẹ́nu ọdún twenty twenty two ṣé ìwọ yìí náà lọ́mọ bá wọn wẹ́ ní gbogbo ọdún yìí ẹ kíní kan ní o ṣe kankan kíní kan ní o ṣe kankan o lè fi ọwọ́ ara rẹ túwọ̀n ara rẹ ṣe o lè fi ìgbìyànjú rẹ o lè fi ìlàkàkà rẹ o lè fi ìjẹ́ ọmọ ènìyàn rẹ sí ìwà rẹ ṣe o lè fi níláárí o lè fi nítumọ̀ dúníyàn tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ sọ wọ́n ní ọdún kan ò yàtọ̀ sí ọdún míì wọ́n ní ọdún kan kò yàtọ̀ sí ọdún míì pé ó kù sí kálukú bá ṣe tẹra mọ́ṣẹ́ tó tẹra mọ́ àdúrà kó dẹ̀ wá rí ojú rere ọlọ́run wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ ọdún twenty twenty 2021, twenty one ọdún koro àjàkálẹ̀ àrùn coronavirus tó ṣòro bí agbọ́n káàkiri àgbáyé tó fi mọ́ ẹ̀yà omicron àbómikan ní káàkiri kọ́lọ̀ ṣàánú ẹ̀yà omicron tó ń ṣe ọṣẹ́ lọ́wọ́ yìí ìdí ẹjẹ́ mọ̀ wípé gbogbo àkókò tí àjàkálẹ̀ àrùn náà fi ń jà bí ìjì tó ràn mọ̀ bí iná rí irú àkókò náà gan lẹ́lòmíì ṣe oríire tí ò ṣe oríire ayé o àkókò ọdún twenty twenty lẹ́lòmíì kó lọ lé ẹ̀ àkókò ọdún twenty twenty twenty twenty one lẹ́lòmíì ra mọ́tò lẹ́lòmíì nílé iṣẹ́ ńlá lẹ́lòmíì ní billions nínú àkáǹtì ẹ̀ owó tí ẹlòmíì ò ní rí inú ọdún twenty twenty twenty twenty one lẹ́lòmíì ni àbẹ́ ti gbàgbé pító kan òkè ọ̀hún tó sọ wípé àfi bíi pé kí corona virus ọmọ ìdákẹ́ mọ́ ó ní àsìkò náà òun ra private jet ìyẹn bàálù abẹ́yẹfò aládàágùn tí ọ̀bá san tí ọ̀bá gbé tí ò bá nítumọ̀ fún tí ò bá ní láárí fún tí ò bá ní àlùbáríkà fún kò lè sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló fà á òun náà ń gbé àwọn ìgbésẹ̀ kan ni o kò sí abrakadabra ń bì kan mọ́jẹ́kẹ́ nìkan ọ̀tàn ọ́ kò sí abrakadabra pé idán kan yọ jáde ń bì kan mọ́jẹ́kẹ́ nìkan ọ̀tàn ọ́ ìgbà ìgbára làbúrà ìpele àbọ̀rọ̀ lónìí lórí ètò ní ọ̀tọ̀ mi ló ń sọ fún wa wípé ìgbà ara làbúrà o ẹnìkan kì í bú ṣàngó lẹ́rùn ìwọ̀n olùgbọ́ mi wọ́n tó ń wò mí má di ẹ̀bi lórí ẹ̀gbọ́n rẹ kan tí ọ̀ràn ń lọ́wọ́ má di ẹ̀bi lórí mọ̀lẹ́bí rẹ kan tí ọ̀ràn ń lọ́wọ́ má di ẹ̀bi lórí ará àdúgbò rẹ kan tí ọ̀ràn ń lọ́wọ́ má di ẹ̀bi lórí ọ̀rẹ́ rẹ kan tí ọ̀ràn ń lọ́wọ́ tàbí alábàgbépọ̀ pọ̀ rẹ tí ọ̀ràn ń lọ́wọ́ rántí gbólóhùn tó máa ń tẹnu mi jáde láti gbà dégbà wípé ká mú olówó lọ́rẹ̀ẹ́ ní ìlú ọ̀rẹ́ kó pé kó tani lọ́rẹ̀ẹ́ ọwọ́ ẹni ni kì í tan ní jẹ ọwọ́ ẹni ni kì í tan ní jẹ ìgbára là á búra o ọdún twenty twenty two ti bẹ̀rẹ̀ náà nù gbé ìgbésẹ̀ tó gíríkì níbẹ̀rẹ̀ ọdún tá a wà yìí ẹni tí ọba ṣe púpọ̀ kò lè jẹ púpọ̀ bọ́ ọ gbé ẹni lọ chọ́ọ̀chì bó o gbé mattress lọ mọ́ṣáláṣí bọ́ ọba múra síṣẹ́ bọ́ ọ tẹra mọ́ akíkanjú òpó ọjọ́ keje ọjà ni òkú òtún fẹ́ẹ̀tẹ̀ áfà tí ò ní kọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ yọ padà wá já sí i torí bẹ́ẹ̀ àbọ̀ ọ̀rọ̀ tòní ló sọ wípé ìgbà ara là á búra o ìgbà ara là á búra ọjọ́ ti pé bíi mélòó kan náà tó ti kọjá sẹ́yìn nínú ọdún twenty twenty two yìí ṣe yàtàyòtò ìgbádùn ọdún ló sì ń gbádé àkókò yìí àbọ̀ ọ̀rọ̀ tòní ń bi wá léèrè wípé irú ìgbésẹ̀ wo ló ti gbé nú ọdún yìí láti lè jẹ́ kí ọdún yìí ó tún èso oore fún ọ irú ìgbésẹ̀ wo ló ti gbé láti lè jẹ́ kí ọdún yìí ó bí dídùn fún ọ irú ìgbésẹ̀ wo ló ti gbé láti lè jẹ́ kí ọdún yìí ó bí ìṣerere ìníláárí ìlú àlùyọ àti ohun mèremère tí ọkàn rẹ dà níyàn fún kò sóhun kankan tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí abracadabra gẹ́gẹ́ bí magic ìgbìyànjú ìlàkàkà àti àníyàn ọkàn kó wá ní ọba adániwáyé máa ń ṣe àmì sí i ẹlòmíì àròyé ni yóò fi gbogbo ọdún twenty twenty two ṣe tí ó tó ṣẹ́jú pẹ́ ẹ̀ torí pé àti oṣù bàbà bàbà búra o ọ̀pọ̀lọpọ̀ ti di bílíọ̀nìà lẹ́nu ọdún tá a wọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ti di mílíọ̀nìà lẹ́nu wẹ́rẹ́ tá a wọnú ọdún twenty twenty two yìí kí ló dé láì gbọ́ ọ̀nà àbùlùmọ̀kọ́rọ́ yìí láì lu ọ̀nà ẹ̀bùrú láì gbọ́ ọ̀nà ẹ̀bùrú ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tàbí ọ̀nà tó ní kọ́nu kọ́ ọnú ìgbára làbúrà gbé ìgbésẹ̀ lójú ọjọ́ àbò tiẹ̀ ti gbàgbé ni ọ̀rọ̀ àwọn àgbààgbà orin tá a kọ́ nígbà tá a wà níléèwé láyé ìjọ́hun tá a pè é jáǹtọ̀nà tó ń tàn ó tutù ó sì dára má dúró dọjọ́ ọ̀la àkókò súré tètè àkókò ọdún 2022 ti ń súré tètè o àkókò oṣù january ti ń súré tètè o àkókò tá a wà ti ń súré tètè o mọ́ di ẹ̀bí rí orogún ilé ọ̀kan mọ́ ẹni báyìí báyìí ní í ṣe mí ṣé ìwọ gan mọ́ ti ra rẹ̀ bí ara ẹlẹ́rìí ẹlòmíì ó tó sùsùsùsùsùn di aago mẹ́jọ àárọ̀ nínú ọdún twenty twenty ti ọdún twenty twenty one tó lẹ̀ ń ṣe àròyé káàkiri òun náà tó tún ti bẹ̀rẹ̀ sí í ọdún tá a wà yìí tọba wa sọ̀rọ̀ lọ tó sọ̀rọ̀ bọ̀ á ní ẹ kíní kan ìjọba ní ẹ kíní kan ló ń ṣe mí ẹ bọ́dà mi kan ní ọ̀rọ̀ mi lọ́wọ́ wọ́n ti pé ẹni tó bá ranra rẹ̀ lọ́wọ́ ni òrìṣà òkè ràn lọ́wọ́ ìjẹ́wọ́ ti ẹ̀gbéra rẹ̀ lẹ́rìí wípé kí ni ohun tí mo ní ní ọwọ́ mi tí mo dá tó dáhùn lójú kí ni ohun tí mo ní ní ọwọ́ mi tí mo lè gbọ́kànlé kí ni ohun tí mo ní ní ọwọ́ mi tí mo lè fi lu àlùyọ láì retí ìrànlọ́wọ́ lọ́wọ́ mọ̀lẹ́bí kan láì retí ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnìkan tí ò ti ẹ mọ̀ pé ẹ wà níbì kan ìgbìyànjú kó wá gan-an ni ọba adániwáyé máa ń ṣe á mí sí i bọ́ ọba rọ́pọ̀lọpọ̀ èèyàn tó ń jẹ́rìí sí agbọ́rọ̀ ọlọ́run ní chọ́ọ̀chì àwọn ọmọlẹ́yìn kristi àbí ẹ̀rí àwọn mùsùlùmí tí wọ́n ní ẹgbẹ́ ọlọ́run tó bí jẹmọ́ ohun tí ọlọ́run ṣe fún mi púpọ̀ púpọ̀ ó lágbára ó kà sí àrà tẹ bá rí àwọn èèyàn tí wọ́n ń jẹ́rìí sí agbọ́rọ̀ ọlọ́run tẹ bá rí àwọn èèyàn tí wọ́n ń sọ nǹkan mèremère tó dénú ayé wọn tẹ bá wò dáadáa wọ́n gbé ìgbésẹ̀ o tẹ bá wò dáadáa yálà wọ́n gbé ìgbésẹ̀ tí gbogbo wa fojú rí tàbí lè tà àti ẹ̀rí bákan náà ni wọ́n gbé ìgbésí àdúrà bóyá ní ti kìrìsìtẹ́nì ni bóyá ní ti mùsùlùmí ni wọ́n parun jẹ́ tàbí àwọn nǹkan míì àbọ̀rọ̀ tòní ó ń kì wá ń lọ ó ń rán wa létí ó ń fi wá ń gbẹ́rẹ́ ìpàpọ̀ ó ń là wá lọ́yẹ ó ń tan ìmọ́lẹ̀ sí fún wa nípa ọdún tí a wà yìí ọdún 2022 ìwọ ọkùnrin tọ́ọ̀tì ìláya ìwọ obìnrin tọ́ọ̀tì ìlọ́kọ ṣé o pé lágbádá kúrúgù tàmẹ̀dú ga jù arábíyá ó ti lára mi nínú mi ilé fẹ́ mi ilé fẹ́ nínú orí ni ó ti tóbi jù náà lórí pé ah, nínú mi ò bọ̀ yẹn ó ti lókà jù ó ti ẹ̀jẹ̀ orí bó ṣe máa ń wò gan ó ti máa ń wò bí i ah, ojú ẹ̀ máa ń dá ah, nínú èmi èmi kó máa fẹ́ ru ẹni bẹ́ẹ̀ yẹn. Hmm. ǹjẹ́ kì í ṣe pé àwa ara wa gan là ń fogún jara wa ṣé kì í ṣe àwa ara wa gan ni ẹlẹ́rìí ní ara wa bọ́kùnrin mi náà bá tọrọ lọ ah no no no mi lè fọbìnrin tí ò bá ti ní bí ẹ ti lọ́wọ́ mi lè fọkùnrin obìnrin tí ò bá ti ní eh, eh, eh, dìgírì ẹ lọ́wọ́ lóòótọ́ ó dá kíkálu kó bóyá mọ àwọn nǹkan àmúyẹ tó yẹ kí ẹni tá a fẹ́ ó ní lọ́wọ́ ṣùgbọ́n ẹ tún gbọ́dọ̀ fojú mi wò ó ṣé ọ̀rọ̀ máa yanbọ jù yíyanbọ lẹlòmíì fódìdí ọdún twenty twenty one yanbọ tí aago kà mọ́ lórí yíyanbọ ní ẹlòmíín fodidi ọdún twenty twenty one yanbọ tí àkókò fi lọmọ lára tí ò sì mọ̀ a ní ká mọ̀ ní ohun tá a fẹ́ lọ́kàn gẹ́gẹ́ bí èròǹgbà wa nípa ẹni tá a bá rìnrìn àjò ọ̀rọ̀ ọjọ́ mi ìlọ̀rọ̀ náà nípa ti ọ̀rọ̀ ìrìn àjò ẹ̀jẹ̀ a tún wá sọ̀rọ̀ lórí gbogbo àwọn olókoòwò gbogbo àwọn òṣìṣẹ́ ọba gbogbo àwọn ẹ̀kọ́ tó yẹ kó o kọ́ gbogbo àwọn ìwé ẹ̀rí tó yẹ kó o ní àwọn ẹ̀kọ́ bíi courses tó yẹ kó o ní kún ìwé ẹ̀rí rẹ láti lè fi ní ìgbéga ìyẹn tó bá jẹ́nu iṣẹ́ tí wọ́n ti mọrírì ìgbéga ni ó yẹ kó o ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ àti bẹ̀rẹ̀ ọdún yìí bẹ̀rẹ̀ tí tọpasẹ̀ rẹ̀ báwo ló ṣe lọ gbà á báwo ló ṣe fowó kọ́lẹ̀ báwo ló ṣe fi ẹ̀yẹ míì kún ẹ̀yẹ tó ti wà lára rẹ tẹ́lẹ̀ ṣé ìwúrẹ́ ni tó ti wà lọ́wọ́ láti ogún ọdún sẹ́yìn láti ọdún mẹ́wàá sẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn náà ló sì ń gbé dání nírú àkókò tí ìgbà ń yí tí gbòòdúró lójú kan dẹnìkan yìí ìgbà ara làbúrà ẹni tí yóò bá jẹun dáadáa yóò ṣe dáadáa yóò gbàdúrà dáadáa yóò jẹ akíkanjú dáadáa ọlọ́run aláwùrà ní ọba dániwáyé yóò wá ṣe àmì sí àbọ̀ ọ̀rọ̀ tòní ló ń sọ pé ìgbà ara làbúrà ẹnìkan kì í bú sàngó lẹ́rù àbọ̀ ọ̀rọ̀ tòní ó ti sọ̀kalẹ̀ náà nu o ọlọ́run ti ẹ̀gbẹ́nu adéyẹmí ọlábọ̀dé sọ́ni tòró bèmí náà wí èmi náà ti mọ omi ọgbọ́n mo ti mọ omi ìmọ̀ mo ti kẹ́kọ̀ọ́ mo ti ní ìmọ̀ mo ti ní òye nínú nǹkan tó jáde nípele àbọ̀ ọ̀rọ̀ lónìí wọ́n ní tó bá kọ wájú sí ọkọ ọ̀tá tó bá kọ ẹ̀yìn sí ọkọ ọ̀tá tó bá kù wọ nìkan tún èrò ara rẹ pa ọdún 2022 mọ̀ ti ń lọ àbọ̀ ọ̀rọ̀ tòní ń wa níyè àbọ̀ ọ̀rọ̀ tòní sí wa ń gbẹ́rẹ́ ìpàkọ́ àbọ̀ ọ̀rọ̀ tòní ń là wá lọ́yẹ òun sọ wípé igbá ara làábúra ẹnìkan kì í bú sàngó lẹ́rùn ẹ jẹ́ kí a lọ sí ìpele kejì ìpele tá a mọ̀ kán lù lórí ètò níyọ̀tọ̀mì ìpele tó kásẹ̀ ètò yìí nílẹ̀ tá a pè ní láwùjọ wa à ń bọ̀ o ẹ̀mọ́ ìgbé kúrò adéyẹmí ọlábọ̀dé lèmi jẹ́ mr speaker ló ń kí wa pé ẹ̀kú ìkalẹ̀ mò ń bọ̀. àsìkò tó láti gbèjà láti lùlù àsìkò fáwọn tèmi kan. àsìkò tó láti gbèjà láti lùlù àsìkò fáwọn tèmi kan. ẹ̀ka àbọ̀ padà sípele láwùjọ wa ìpele láwùjọ wa lónìí yóò sì wá níyè ìpele láwùjọ wa lónìí yóò kọ́ wa lóminú ìpele láwùjọ wa lónìí yóò ṣe wá ní hmm, yóò ṣe wá ní ha yóò ṣe wá ní hin tó fi ń sọ pé àhín àhín ìpele láwùjọ wa lónìí ó fẹ́ kí gbogbo wo kọ́gbọ́n kí gbogbo wo ní ìmọ̀ ká pé àrú àti ọ̀dọ̀fin wà bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ níbìkan kẹ̀ tó ṣẹ́jú pẹ́ àwọn èèyàn ti mọ yọ fóònù jáde yẹyẹyẹ pa yẹyẹ pa wọn ò mọ yá kódà kó jẹ́ ìjàmbá ọkọ̀ ohun àkọ́kọ́ tí ó wà lọ́kàn àwọn èèyàn kan rí pé kan sáré yá kan sáré post ẹ̀ orí facebook orí instagram orí twitter orí ah, ah, whatsapp. Hmm. ìpele láwùjọ wa lónìí ó ń bojú wo àwọn ìwà pálapàla bí ìlú àpàlà tí àlàbọ̀run rẹ̀ ti ń di ẹ̀wù bẹ́ẹ̀ débi tí jàǹbá ọkọ̀ ti ṣẹlẹ̀ ńgbà míì dípò tó yẹ kí àwọn tó wà níbẹ̀ lójú ẹsẹ̀ kan bí asáré ṣe àájò kí wọ́n dùn wọ́n dìgbàdìgbàdìgbà lọ lé ìwòsàn tàbí lọ fún wọn ní ìtọ́jú pàjáwìrì fóònù lẹ́lòmí ó mú lọ́wọ́ tí ọmọ ìyá fọ́tò àsìkò tí ẹlòmíì nílò lára àwọn tó níjàmbá ọkọ̀ kò ju ìṣẹ́jú méjì lọ péré tí wọ́n fi dúlà ẹlòmíì bí a kí wọ́n ti ẹ̀gbẹ́ kan da glucose sí ẹnu rẹ̀ lásán ló nílò láàrin ìṣẹ́jú méjì tí ò sì fi ní kú ṣùgbọ́n púpọ̀ nínú àwọn èèyàn wa alábọ́n ti dẹ̀wò bí kan sáré mọ́ yọ fóònù jáde snap mọ́ rìkọ́dù fídíò ìpele láwùjọ wa ó ti ojú sùnùkùn wo ọ̀rọ̀ náà ó sì yẹ kí ẹ̀yin tẹ́ ń wò wá lórí ètò oníyọ̀tọ̀ mi pẹ̀lú adéyẹmí ọlábọ̀dé ó fi ojú sùnùkùn wò torí àmẹ́ni tó lè kàn lọ́la búburú ò ní kàn wá lábẹ́ ò ní kàn wá àmẹ́ni tí àjálù lè jálù lọ́la o àdúrà gbogbo wa ni wípé ká pẹ́ kọrin kése ṣùgbọ́n àjálù kì í sọ tẹ́lẹ̀ kó òun tó jà làlúrí kì í kìlọ̀ tẹ́lẹ̀ kó òun tó lu kálukú wa lótọ́ ká pe àró lótọ́ ká pe ọ̀dọ́fin tó wà nù wa ká lè gbé ìgbésí àyípadà láwùjọ wa ìpele láwùjọ wa láwà yìí níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn la gbọ́ nípa ìpapòdà kábíyèsí ọba olùbàdàn láìpẹ́ yìí la gbọ́ nípa ti sọ̀hún ti ilẹ̀ ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ni àwọn méjèèjì wà ní orílẹ̀-èdè nàìjíríà fún àǹfààní àwa tá a bá mọ ibi tó wà tàbíọmọ yorùbá àti olùbàdàn àti sọ̀hún àti wọ́n ṣe àpẹẹrẹ ni ilé tó wá kọmi lóminú tó kọni lóminú púpọ̀ púpọ̀ ó ní ti kábíyèsí ọba tọ́lù adétúnjì tó rè wàlẹ̀ àṣà tó wàjà láàrin ìṣẹ́jú kò tí ì lè pé wákàtí kan fọ́nrán fídíò ti gborí ẹ̀rọ ayélujára pa ó ti lò pa àjọ pé ojú sùnùkùn wò ó ṣó tiẹ̀ tó gan-an ọba aláyé tó yẹ pé èèyàn gbọ́dọ̀ rí ara wọn àfẹ́pè ní òkú wọn èèyàn gbọ́dọ̀ rí ara wọn ó wá di nǹkan tá à ń rí fọ́nrán fídíò lórí Facebook lórí Instagram lórí Twitter tó ṣe àfihàn àwọn ọba aláyé tá a pè ní ẹni òòṣà tẹ́lẹ̀ ó wá di nǹkan tí wọ́n rí yẹ rí yẹ kódà nígbà táwọn onígbàgbà bọ̀ bí mo ṣe jẹ́ ọmọdé ara mi àti àwọn míì tó ń wò mí báyìí wọ́n mọ̀ jẹ́rìí sí àkàntì ẹ̀ máa ń mú bí wọ́n ṣe máa ń ṣètò ìsìnkú àwọn kábíyèsí ó wá ti di ohun táwọn èèyàn ń gbé fídíò tẹ́ ń gbé kámẹ́rà kábíyèsí ìṣẹ́ni yẹpẹrẹ nígbà tá a bá pè yẹn ní aláṣẹ ìkejì òrìṣà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yorùbá gẹ́gẹ́ bí àṣà kóòtù òjìbí ṣòwò yẹn kó jẹ́ àwa yorùbá láwa máa dojú àṣà bolẹ̀ nítorí ọ̀làjú ẹ̀rọ ayélujára torí ọ̀làjú ìgbàlódé ìmọ̀ ẹ̀rọ àìláṣọ ọlọ́run pàká ó mọ̀ tó wọn àpérò fún gbogbo ọmọ eríwò láwùjọ wa kíní ọ̀hún kọni lóminú kì í ṣe àwọn ọba aláì nìkan lọ̀rọ̀ yìí kàn á fi wọ́n ṣe àpẹẹrẹ nì kí ló dé kí ni wọ́n fún wọn láàyè fún gan kí àwọn èèyàn tiẹ̀ gbé ẹ̀rọ ìyàwòrán kí wọ́n ya àwòrán ara ìyẹn òkú kábíyèsí ó tàbùkù àṣà gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ níwòye tí ṣé lónìí tí yẹn yẹn rò wípé ó ń jẹ́ kí àṣà yorùbá ó dì mẹ́rin ni nígbà míì a tún wá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n pera wọn ní bloggers àwọn tí wọ́n pera wọn ní oníròyìn tí ọ̀kọ́ṣẹ́mọṣẹ́ àwọn ẹ̀bọ̀ oníròyìn èyí náà mọ̀ wípé olive tv àwọn ò ní bá wọn ṣe rú ẹ̀ kábíyèsí olúbàdàn instead a sọ̀rọ̀ pa gbólóhùn táwọn blogger àwọn oníròyìn tí wọn ọ̀kọ́ṣẹ́ lójú àmì ń lò láyé àtijọ́ èèyàn gbọ́dọ̀ lu ọ̀rọ̀ sánpọ́nná tí ọmọ bá wà jà ọ sọ pé ládùúrà àwọn ọ̀rọ̀ tó wà ẹ sọ pé kábíyèsí joins his forefathers ọ darapọ̀ mọ́ bàbá í sọ pé ọba kù a kì í sọ pé kápá ọjọ́ ń bọ̀ táàtù lọ sápá ọjọ́ kan ń bọ̀ táàtù torí odidi ọba fẹ́ sọ pé gbóná tó lè ló pọ̀ o lè sọ pé òpó òlúyẹ ọba wàjà ọba gbèsè ọba darapọ̀ mọ́ àwọn alálẹ̀ ọba darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ ń bọ̀ tá a tù wò ó ó tá a ń gbéyàwó nípele láwùjọ wa lónìí ó ní ìṣọwọ́ lo ẹ̀rọ ayélujára ìṣọwọ́ lo ẹ̀rọ ayàwòrán bíjà bàbá tẹlẹ̀ bí làlúrí bá ṣẹlẹ̀ bí nǹkan ìbànújẹ́ bá ṣẹlẹ̀ ká tó ṣẹ́jú pẹ́ àwọn yóò ti yọ fóònù jáde ẹ̀rọ ga sínú létí wọ́n ti máa ya fídíò fọ́nrán wọ́n ti máa yàwòrán torí kí ni kí ni ìwòye yín ìyàwó lẹ́yìn kan sí eléyìí ẹ máa kọ̀ wòye yín ẹ máa kọ̀ ọ̀rọ̀ yín ìyàtẹ́ ẹ̀kọ́ sí ohun tá a gbéyẹ̀wò lónìí ẹ máa kọ́ sí orí facebook ẹ máa kọ́ sí orí instagram ẹ máa kọ́ sí orí youtube tẹ bá ti ń wò wá ibikíbi tẹ bá ti ń wò ẹ máa kọ́ síbẹ̀ tó bá dórí facebook lẹ́tí wò mí lọ́wọ́lọ́wọ́ lórí ètò oníyì ọ̀tọ̀ mi pẹ̀lú adéyẹmí ọlábọ̀dé mr speaker yẹmí dynamic ẹ̀kọ́ orúkọ yín ẹ̀kọ́ bíi tẹ́ ti ń kọ́ orúkọ yín ìlú tẹ́ wà ẹ wá kọ ìwòye yín bóyá nípele àkọ́kọ́ ìpele àbọ̀ ọ̀rọ̀ tàbí nípele kejì ìpele ní àwùjọ wa ẹ kọ ìwòye yín ní nǹkan tá a gbéyẹ̀wò yìí ẹ kọ ìwòye yín nípa rẹ̀ ẹ orúkọ yín ẹ àmọ́ kàá lórí ètò yìí ẹ má gbàgbé o bójú orí instagram lórí youtube ẹ lọ subscribe sí youtube channel wa Oni TV ẹ tẹ aago subscription pera notification kẹ́lẹ̀ mọ́ mọ́ àwọn fọ́nrán tá a bá ń ju gbòòrò tá a ń jù sóde láti gbàdégbà bákan náà lórí facebook ẹ láìpẹ́ péjì wa ẹ wá tẹ notification fún àwọn fídíò notification fún àwọn live videos ìyàwó fọ́nrán tẹ máa ń wò látìgbàdégbà lórí ètò yìí torí nǹkan tá a ní làkàkùn yín ní twenty twenty two ọ̀pọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dẹ́mi ẹ̀yìn sí o yóò dẹ́mi àwa náà sí kálẹ́jọ́ wora wa ní àwògbádùn kájọ wora wa ní àwòkọ́gbọ́n àwòkẹ́kọ̀ọ́ àwònímọ̀ àwòbẹ́yìkẹ́ torí ẹ̀yìn náà ti mọ̀ wípé àwọn ètò wa ní máa ń mú kí tọkọtìyàwó ọmọ jìjàdù àpótí lágbára ọlọ́run kò sì ní bàjẹ́ lógo ọlọ́run ẹ ṣeun tẹ ẹ bá wa wò ó ẹ ṣeun ṣeun tẹ ẹ bá wa gbọ́ lónìí o gbogbo àwọn tá a ti jọ ṣe àdúpẹ́ gidigidi ní ọwọ́ yín títí di ìgbà míì tá a mọ̀ gbọ́ra wa gbádùn tá a mọ̀ wúra wa gbádùn orúkọ tèmi ò tí ì yípadà bí ọgbà yípadà bóyá dókítà lẹ́bi síwájú ẹ̀ ẹ̀ níbi prince sí mọ́ torí prince ní ọ̀rẹ́dì ìyá ọmọdé kò ní bàjẹ́ títí di ìgbà míì tá a mọ̀ gbọ́ra wa wúra wa láwù gbádùn adéyẹmí ọlábọdé yẹmí ìtẹyìnlá mìkàtúpọ olódùmarè mr speaker ló ń kí wa tó sì rán wa létí pé ká mú olówó lọrẹ ní ìlú ọrẹ ọwọ ẹni ni kì í tan jẹ ó dàbọ.